أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ناصر المظلومين ومدمر الكفرة والفاجرين الحمد لله الذي وصف قيده بأنه متين وأملي لهم إن كيدي متين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نلقي بها الله مخلصين وفي سبيل نصرة دينه عاملين في سبيل نصرة دينه عاملين غير مضلين ولا محرفين وأشهد أن سيدنا محمدا عبد الله ورسوله قاهر الكفرة والمشركين ومن لف لفيفه من بني يهود الفاسقين أما بعد يا عباد الله فإن الله تعالى يقول أعوذ بالله من الشيطان الرجيم قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم الكردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأدلوا عن سواء السبيل لم تجتمع كل هذه الصفات إلا في اليهود قاتلهم الله فقد لعنهم سبحانه أي طرده من رحمته وغضب عليهم مبلغة وتأكيدا على جرمهم بل مسخهم في كردة وخنازير وهؤلاء عبدوا الطاغوت وهو كل ما عبد من دون الله من بشر أو شجر أو حجر أو هوى النفس أو مادة أو نساء أو عرض دنيوي زائل وختم سبحانه لآية بقوله أولئك شر مكانا وأدلوا عن سواء السبيل أي أن منزلة من غيرهم وأبعد الناس عن طريق الهدى والاستقامة وهنا قد يأتي سائل فيقول ماذا فعل اليهود حتى استعفوا كل هذه لأوصاف الدنيا والعاقبة والعاقبة الفظيئة فنقول وبالله التوفيق إن بني إسرائيل ما تركوا جريمة منكرة إلا وفعلوها ولا دلالة إلا اتبعوها والآيات الكريمة في كتاب الله الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه الآيات في وصفهم وبيان ما فعلوه كثيرا حتى إنها لتصور جرائمهم أبلغ تصوير فهم الذين عبدوا العجلة عبدوا العجلة لما ذهب موسى عليه السلام لميقات ربه ذهب موسى عليه السلام عليه السلام لميقات ربه ليلقي إليه الألواح التي فيها شرائرهم وعقائدهم أعوذ بالله من الشيطان الرجيم وإذ وعد وعدنا موسى أربعين ليلة ثم تختم العجل من بعده وأنتم ظالمون ولما أنزل الله عليهم المن والسلوى وهما من أطيب أنواع الطعام وجعل السحاب والغمام ساترا له من حرارة الشمس جحدوا نعمة الله عليهم وقالوا وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد طلب العدس والبصل والثوم وغير ذلك ولما أمرهم بدخول القرية المقدسة وهي أرض آبائهم وأجدادهم ماذا كان موقفهم فلنستمع سويا لسياق القرآن في ذلك أعوذ بالله من الشيطان الرجيم وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم فكلوا منها حيث شئتم رغدا وادخلوا لباب سجدا وقولوا حتة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفر الله توب إليه تائب من الذنوب كما لا ذنب استغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله وحده وأشهد أن لا إله إلا الله نصر عبده وأعز جنده وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أيده الله ورفع شانه صلى الله عليه وسلم سلم تسليما كثيرا ونفوه الله سبحانه وتعالى ọba yìí tí ọsẹ kò di jimá tòní ọlọ́run àmà tó ṣe fún wa ní orí ó ẹ̀ jẹ́ pé ọmọ ènìyàn bá máa ń rò lórí ọjọ́ ayé tí ń lọ tá à ń dúpẹ́ lé lórí yìí. inú wa dùn sí péjìmọ eléyìí tún bá wa bẹ́ẹ̀ náà lọ yẹ ká máa nírònú pé ẹgbẹ̀rún ọdún láàbá lò láyé ọ̀sẹ̀ kan ti kó mẹ́. Inna lanafrahu bil ayyami naqtawa wa kulla yawmi madha naqsun minal umri. Gbogbo wa la máa dunnú, ayọ̀ wa máa ń kún. gbọ́dọ̀ ayé bá ń lérí ara wọn kódà àwọn míì a máa pè yàn tó bá dọdún kan wọn ni wọn bá wọn ṣayẹyẹ wọn wọn wá bá wọn dunnú bá a bá sì ró dáadáa ni àbá máa ti ọdún kan ni pé kí lórí fi ṣe torí gbogbo ń ni ń ní kọ o ti wá arákọ̀ kan tó kún ọdún ayé rẹ ń wọn ti fọ́n wé ẹ̀rí pé dáadáa ló tọwa fún ọlá láyọ̀ pé kó o àwọn èèyàn kí wọ́n wá jẹun wọ́n wá dunnú. àríwé lẹ́nu kàkà tó fún àwọn ayé wa tá a lò lọ àlódá káwá páyọ̀ ló kù. ohun tó yẹ máa ronú wípé dúkàtà ti lọ. àdìmọ́tọ́lọ́ fi ṣe fún àmọ́ tọkọ ọlẹ̀ fún anú ẹ̀ orí tá a ṣe àkúkú màbọ̀ gbà àmọ́ bí ọ̀gbá àforíjì ẹ̀ṣẹ̀ tèmi àti ẹ̀ ń wá bọ́dáríjì àmọ́ yóò tí ìdáríjì àmọ́ kí a lọ báyọ̀ kí ló bí dùnú. a máa yọ a máa dùnú látara ọjọ́ ayé. tá à ń rí ajo ya ni oyè àni pé wa omi yawmi mọ́tọ́ naqsun minal ajali à ń lò ó dín à ń lò ó nínú láyé ni o kò lékún o à ń lò ó dín bẹ́ẹ̀ ni o njọ́ kan ni ó njọ́ kan ni ó yí pé tí ó tún kùn tán. okùn tí òṣìṣẹ́ tún dè má ọba ti tún tán ọba nínú ọdọọdún kan otu ọdún kan mẹ́nu otu lọ́nu yọba tún tán àdókọ mi wọ́n pa wá ló kọ́dà ńládòkú ó kọ́ tọ́jọ́ kárí wa nù kálukú ló ló kọ́ ń jẹ́ ní ìsìn tá a bá pè é tí ó dá mà orúkọ tó ti wà ń lo orúkọ wa láì fẹ́ wọ́n ó pè jọ́nà ni ó yọjú òun ò nídìí àǹpẹ̀ rántí ní ó ti dá wa ló ti kọ́ ọkọ̀ máa la kálàkàlì mọ́ọ́tà wal hayat bẹ́ẹ̀ tẹ́ láyé tẹ́ lọ́sẹ̀ mí bẹ́ẹ̀ náà lẹ́kùn ó ti sọ fún wa orúkọ tá a mú bọ̀ látọ̀ nù òkú bá mi kálukú ló kọ́ ọmọ.

àgbọ́dọ̀ yọ ọpọ o ayọ̀ díẹ̀ ta ní òun náà ni wípé báyé ṣe dà kò dàrú máa lọ ká má lè bára wa nu lẹ́sìn ẹnu oríire ta nínú o tòró ti dàrú máwọn kan lọ tí wọn jù sí fọba wọn mọ́. ṣùgbọ́n lọ́hún tún ní kójú orí bíire tó máa pa wá mọ́. ọ ń pa wá mọ́ màsáàsì à ń gbọ́rọ̀ ọlọ́run ó sì ń yọ̀ǹda fún wa ká máa rí díẹ̀ díẹ̀ máa ṣe ń bẹ̀ oríire ni ó. bọ́ọ̀bá tún wora wa ìwọ owó ẹ kémi òwora mi ọba tún kí adébíyí wípé pálapàla tọ́lọ́wọ́ ọ̀fẹ́ ọ̀njálẹ̀ díẹ̀díẹ̀ lọ́wọ́ mi lọwọ rẹ oríire ni ó gbogbo pálapàla tọ́lọ́wọ́ ọ̀fẹ́ tá a jọ ń ṣe adama bọ́lọ́mbà tí wàá bá ní bá débi wípé à ń lè jálẹ̀ eléyìí ọlọ́run ló ń wọ̀fẹ́ ìní débẹ̀ akíyèmí àtẹ̀yìn kú oríire o oríjọkọ ọjọ́ kan tá a lọ jábọ̀ fọlọ́mù a lọ jábọ̀ fún ọlọ́jà o. tábà ń fọkàn bá òtúbà wa lọ láti bí ẹ òtúbà tó ti lọ à ń sọ pa ti ń lọ láyé lórí ọ̀rọ̀ àyàwúdí àti nàṣọ́ra ó sì bá ń ti bẹ́ ń ta mú mùsùlùmí ẹ̀tají bẹ́ẹ̀ tí ẹ mà pé yàwúdí àti nàṣọ́rọ̀ ọ̀gbà ti tí lọ náà yọ ọjọ́ dáma kí lọ́kọ̀ọ́kùnrin òkè ọ̀hún nínú tí lọ ní Palestine. ara ọta àti ọtẹ ìdónú sí mùsùlùmí òun lọ́ba débẹ̀. bẹ́ẹ̀ orí orí ò lè kò sí bí ó ti rí tèèyàn ò ní lè ní orí ara ẹ̀. ọgbà nìyẹn gbẹ́rẹ̀ bẹ́ẹ̀ ọ̀bá lè gbà yẹn mọ́ lè gbá rẹ̀ bí gbogbo ayọ̀ gbogbo àyà kó sélò láyè tá a wà yà sélò àwọn àyà míì náà lọ́jà lè jókòó mọ́sáàsì jẹ́jẹ́ báyìí ọ̀là bíi mọ́sáàsì jókòó sí wọ́n sáyọ̀ ọ̀dà kálukú wọn máa ṣe tiẹ̀ òun náà ló bí dìde ẹnì kọ̀ọ̀kan wá tàbí lè mọ́sáàsì wọ́ọ́rọ́ àtúnlọ́lé wọ́ọ́rọ́. làkúndínlùkún. ẹ̀sìn wa èéṣe ẹ̀sìn ẹ̀sìn tó nílànà Islam tá a bá fẹ́ ṣe bó ní a. bẹ́ẹ̀ yẹn bá tún ti ń tẹ̀gbẹ́sẹ̀ náà ó ti kó mùsùlùmí mùnàfìkì là ń ẹ̀sìn wa tó ń jẹ́ ńlé sẹ́yìn tó ń jẹ́ ńlé egún ó ti di mùnàfìkì ẹ̀sìn lóòótọ́ là ń bá ààrẹ kì ṣùgbọ́n tẹ̀sí bó ṣe ń jẹ́ lẹ́sẹ̀ náà ló tún jẹ́ léegun ìkàlókù tí wọ́n tún máa ṣe yìí wọ́n tún fìrẹ́ sí ọdún kérésì rú ọ lẹ́nu ó tún gbé ọgbẹ́ sọ́hùn. ìjẹ́ mùsùlùmí rè dúró àtẹ̀wá pẹ́ ti tí ń bọ̀ ọdún di twenty five wà lọ́jọ́ àṣìbíán wọn wà sí wọn ò rí bí ọwà nù bíbélì bá a ṣe ń bi mùsùlùmí náà léèrè ọjọ́ bí ànábì sí yàtọ̀ níbo ní ìkákọ́ sínú kuránù pé tó bá ọjọ́ kejìlá bí mi o àárí èyí sì tí ò sí ní nínú tí a gánú ẹ̀rí ò gbé ó sì akwụsị tí mólídì ti jésù mólídì tànábì tiẹ̀ gan lẹ̀rí ògbè yìí wọ́n rán ṣé náà ni fàárùn súnmà àárùn súnmà mọ́rí kéèyàn ọmọ làṣà jẹ ọmọ làṣà jẹ ọjọ́ gbogbo ẹ̀ jíjẹ ní ọ̀jẹ̀ ńlẹ́sẹ̀ jẹ́ ńlẹ́gùn jẹ́ lóró gbogbo ètò jíjẹ kò í ṣèròyìn mùsùlùmí gidi ọgbọ́dọ̀ làṣà jẹ eléyìí nsọ jẹ tíá àgbọ́dọ̀ jẹ yìí mùsùlùmí gidi nù kò túmọ̀ ráwọn àfáànù ó tún máa káyà míì fún ọ. wọ́n lè pé bọ́lá náà ni wọ́n tà á mú làdínà útùlì kìtà hindu lakum ọlọ́run ló ń jẹ àwọn tá a fún àti nàṣọ́ra àṣẹlẹ́tọ̀ fún yín kẹ̀ẹ̀jẹ́ àwọn tí ó jó tọ́lá ń sọ̀rọ̀ àyà ẹni àti jẹ́ tọ́pọ̀ wọn ò yí ìlànà padà ní ìsìn wọ́n ti yí ìwé ọwọ́ wọn wọ́n ti yí padà ọ̀kọ́kọ́ bá wọn lọ bá a bá wa lọ bá wọn lọ ọ yàtọ̀ séyìí tí wọ́n fẹ́ ṣe a lè kó oúnjẹ wọn ká bóyá ó ṣe súná fọmọ ó ṣe yàwó ó ṣe ń jẹnú ẹ̀dẹ́ ẹ̀ ọba pọ̀ ọba náà bá ní gbé fún bàbá máa límu oúnjẹ tá a jẹ tí ọwọ́ pọ̀ ẹ̀nà ìjẹun aládùúgbò ni kò sí ìwọ̀n mẹ́. òun ni wọ́n tọ̀ áàmù làdínà ẹlòmíín sì lè kó wọn ò tún jẹ wàrà wọ́ yàtọ̀ síra wọn nǹkan míì lè jẹ́ tọ́ sẹ́ni tí nǹkan bá yé ìwọ tí mò ń gbọ́ tó ń fi mí ṣe yẹn ń gbà mo ti mọ sáájú bọ̀ lọ́tún tí ń bọ̀ wàhálà àwọn ti ẹ̀kọ́ ọlọ́lọ́sàn-án lọ́lọ́rọ̀ ọwọ́ á ṣèrẹ́jù pé pé kí n jẹ́ ọ̀rọ̀wọ́ owó ó ti ọ̀rọ̀ owó yíra wa mọ́ gbé ẹ̀sìn oúnjẹ kí wàá jẹ torí inú mi ò dùn sí ọ tọ́lọ́ ṣe yẹ̀yẹ́. kódà náà ti rú wọn kọ́ náà ní tí wọ́n bá yọ sàkà tí ìyá ń jẹ́ irú wọn ní káfú. wọ́n bá jẹ́ tọrọ ẹ̀ dá sẹ́sìn yín tí èsì èyí ti ó lọ lè wo pé zakaya ìyànjẹ lágbájá kì í ṣe mùsùlùmí ẹfun ẹfun àlefun kò gbọ́dọ̀ jẹ èyí tọjá pé níjọ ni wọn wo mọsáàsì ọlọkọkọ múgi tọkọkọkọ gbọ aṣọrò dànù ọwọ níyà jẹ kí bàbá kan jẹ gbogbo onígíní gbogbo ń yà ọ̀tá tó mojú wọn irú wọn kọ́ wàhálà fatu lípò lóbìyìn alukuraanu sọ àwọn tí ò gbógun ti ni gbógun tẹ̀sìn wa àwọn ìlú eléwu ni bá a ṣe ló lè dáná oúnjẹ lẹ́ẹ̀dẹ́ẹ̀ka jẹ́ tó yọjẹ pé kò sí kíni kò gbógun ti ẹ̀sìn tọ́ba gbógun ti ọkọ̀ ọkọ̀ ráìsì ẹ̀ tó ṣe tí èsèjọ ọdún ni o fíkìú ń yé wa ètò bá wá ṣe lọ́jọ́ ọdún kérésì ni tàbí wáńwáń ẹbọ lòun kọ̀kọ́ sẹ́ni kankan tó gbé láti ẹ̀sìn jẹ tẹ́lẹ̀ kódà kọjá èyí tí tó máa fi yín bàbá lọ pé dáadáa lẹ́dẹ̀ẹ́ o tó ń lọ mọ́sáàsì tó tún dé ẹkú ìjọsìn o sẹ̀pẹ́lẹ́wò gbógun tìá tọ́ba ṣe tó fi sọrí ọjọ́ kan nu ọjọ́ méjèèjì àgbọ̀dọ̀ jẹ́ tòró ti ní kíni ó ti lẹ́bọ̀ọ́nú bẹ́ẹ̀ nìkan náà nu mùsùlùmí bá ṣe ń jẹ fún mọ́lídì kó náà má jẹ́ torí tóun náà ṣe tinúkí nínú ọtìlẹ́bọ̀ ọ̀nà ẹnìkan ọ̀ràn ọ̀rọ̀ ẹ̀tìní ó kílíà kéése ti ẹ̀tanú kéése ti báyàn jà ọlọ́run jọ dáwọ́ èèyàn níà ọba tó sì dáwọ́ fìlànà lélẹ̀ fún wa èyí tó tọ́ àmọ́ ìtí ọ̀tọ̀ ọ̀sàlàyé fún wa torí náà mùsùlùmí èyí tí wọ́n ń pè lọ́dún tí ń bọ̀. kèé kò ní nǹkan láàmú ọ̀rí sí i bí ó ṣe rí ṣe iṣẹ́ ẹ̀pẹ̀ lọ́dún tẹ́ ẹ ṣe lọ tí wọ́n ń pè ní mọ́lúdì bẹ́ẹ̀ náà ni òrìṣẹ́ yìí ti ń bọ̀ torí kò ìpẹ́ kò jìnnà síra wọn náà kódà atẹ́gùn mọ́lúdì ṣẹ̀ṣẹ̀ kódà ó ń lọ lọ́wọ́lọ́wọ́ oge ìparí yọ lẹ́rí máa di ẹ kérésì náà àwọn ọjọ́ lẹ́rí pọ̀ lẹ́rìí omi tẹ́lómi kan lẹ́rí máa wáńwáń. torí yóò tún lè wò pé eléyìí ò lè já owó lásìkò yìí nǹkan pọ̀ ká sún wájú òsì kankan tí wọ́n bẹ̀ ju ọgbọ́n àti jẹ́ òun ní kóńtàǹdà tàbí kankan ń bẹ̀ sọ ọdún òwe láwà ni ohun ti ìmáàmù jẹ́ ìmáàmù ọdún kẹwàá ọmọ ní àníkíni láti fọ́n sàfígéètì pé ń pàṣẹ fún ọmọ lèmọ́mù sí ọtí dọ̀dún tí mo ti jẹ máa fẹ́ ṣayẹyẹ ẹjọ́ yọ ọmọ ma ní màá mú táwọn kan kọ̀ bàbá wa kútó ọlọ́run kẹ́ wọn lọ́nà ọ̀run tẹ́ ń wo gbogbo lẹ̀ ń wẹnu ọkọ ọgbọ́n ní ma ǹjẹ́ ǹjẹ́ mọ́ mọ̀ bí ń ṣe jábọ̀ wájú ọlọ́run lẹ́nìkan wá hàwé fún ẹni pé jọra wọn jọra wọn alikẹ́ àmọ́ wa táwọn wò kéré. ayé na ni kálukú wa la múra síta ń wò ayé yìí gbọdọ sàṣì dá àwàlìkì àmọ́ olóbi gbogbo fi sí i onírànà lẹ́mọ̀ yìí ti sọ tó kú à ń tún sọ fún jọ́nà o ọlẹ́ni nú yín wà pẹ̀lú mi ẹni ẹ̀mí bá gùn nú yín tó ẹwọ ọjọ́ tó ti wí àǹtí bá wí ẹwọ ọgọ́rùn ọdún mẹ́la ó ti kọjá láwọn ti wí fún kìí ṣe pé wàhálì àwa gan ni ìyapa ẹnu àwọn lóní wọn ò rí tẹ́bá ní ìyapa ẹnu gan àwa tàbí láyé àwa ló àwa ló àwọn tó gbogbo ṣayé ó rí tá a máa ṣe lórí pé ọjọ́ ti ẹ̀ mú wa tá a ṣe lójú tẹ̀yìn sọ wá rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀.

ó ti parí èyí tó lọ déédéé gan anábì sọ ó ní àlèkèlá fọ́tù mi àwọn tí ó rò lé mi lẹ́yìn mi tí wọ́n rí irú bí mo ṣe fílẹ̀ tàlàfóònù àmà ọgbọ̀n ọdún wéṣe. ẹ sì lọ sírò ẹ ní àwọn àlébà mẹ́rẹ̀ẹ̀rin lò tí wọ́n fi nǹkan mi lẹ̀ ọwọ́ nílànà tó ń wà kò sí lọ́gọ́rùn ọdún mẹ́ta náà fi lànà jagajaga ni kò rí ọkọ̀ ọdún tí wọ́n fi rólé ànábì bó nìkan ṣe fi kò rí wọ̀ ọ̀rọ̀gọ́rùn ọdún ti tán kò tún rí wọ̀ ọgọ́rùn ọdún kejì kò rí wọ̀ ìkẹta kò rí wọ̀ ọwọ́ anáhùn ṣe kan rí. ọyẹ kí n téèyàn bá ń ṣe ọmọ ayé téèyàn bá kọrin tí ò sunwọ̀n náà máa fi tí gbọ́ orin yóò ṣe kí ọ̀dọ́wọ́ wa wàtàsímù bihablillahi jami'an okùn ọlọ́run tó fi lélẹ̀ fún wa òun islam ó sì mú wa kádìrọ̀ mọ́ kádìrọ̀ tọ́lọ́ ń bá láàjẹ láyé láàjẹ ọ̀làjẹ o ẹni kò sì lè kú ọ̀láyé káàsì kí oúnjẹ rẹ̀ tí ó jẹ kọ́sẹ́kù láyé kàásẹ́kù yọ jẹ tán kótó kú mẹ́rin. bọ́ọ̀jẹ́ kérésì ọdún ìtọ́lọ́ba ló ń jẹ tún fún ọjọ́ tún fún ọ̀la yìí ìwọ lọ́wọ́ àmọ́ ẹjọ́ ń jẹ kiri tó fọ ẹbọ lẹ̀fẹ́ lẹ́bọ. wọ́n pé iná ti ní mùsùlùmí gan ẹbọ ọ̀tán lọ́rọ̀ yín wọ́n fẹ́ràn ẹbọ jẹkújẹ. àdánwò tá a kàn lọ́dọ̀ àwọn ìṣòro tí ìsìláàmù yìí ní kò sí bí ó ti ní lọ bá pè sílẹ̀ bíi tẹni tí òkè wò ìbá náà ni wọ́n tún máa fún wa wọ́n tún máa dọ́gbọ́n sí i. ìṣòro tá a ní lọ́dọ̀ àwọn àfáà ni tẹ́fọ́ àwọn àfáà dúró bó ṣe yẹ mùsùlùmí ọ̀bá ní tìmí tọ́rọ àti nílànà àti ní tẹ́ ń gbé kalẹ̀ fún wa. ṣùgbọ́n gbọ́ pé ẹ̀bẹ̀ bá ń sáà ta jẹ ìnáà ní sáà ní jẹun sáà ó dé oṣù fún wa ọ̀rọ̀ ní ohun tí ọlọ́run fọ́lọ́ nù. tí fi ń jọ owó owó tí ọ̀tọ̀ lọ́wọ́ àwọn èèyàn aláǹdájú ọ̀sánwó sùpáwà. lòkó fi kú tó fi tún alákò torí pé dájú ọ̀sánwó fún ọ. wọ́n tún dijọ́ kẹta ẹ̀ tún pé bẹ́ẹ̀ ọ̀daràn ẹ̀yin náà kàn kó yẹ yín ni ó yẹ wá pàṣẹjọ ni ọba kùjọ kẹta tí mo sì bàbá yín tá a bá kan tó lóhùn bọ̀ ọ̀yẹ̀ ti sápàṣẹjọ́. the kilo ló ana wọn pe à kí ló tún wá kiri ọba ni ji òkú tó kú ni àbí kí ló ṣe ọyọ òbí ìjọba ẹsẹ ọyọ òbí léèrè ta nínú lọ́nkọ́ sànù wa èyí tá à ń kì í fún wa òun náà ni pé. kí kálukú wa kájígìrì kádìrọ̀ mọ́ òkú ẹ̀sìn wa dáadáa ohun tí ọba ti lọ níbàámu Islam kálukú wa máa lọ ńbẹ o ká máa kóra dúró ká máa kóra ró ká máa fi ẹ̀sìn wọn tá à ṣe léyìí tí mo fẹ́ ṣe yìí sọba tẹ sọba ń tọ́lọ̀ ń wí mu kódà bàbá kó bẹ́ẹ̀ òjò wá foríjọ ọlọ́run ọlọ́run dáríjì mi o o sì má padà bẹ̀ mọ́ tọ́ra bara níà kò sí bá ti ṣe déyìn ò ní ṣèṣì jẹ́ ọ́fìn ọba tí a jì ń lò tètè o ti yọ sẹ́ wàá má tún dì ń bẹ̀ padà mọ́ ìnùwọ́ ló fi mọ̀ pé ọlọ́run gba túbà ni wọ́n tọ́ ọba tún ti bá rẹ̀ ẹ́ bẹ̀ àpẹẹrẹ pọ́lọ́wọ̀n gba túbẹ̀ nù kọ̀gbá kọ̀gbá ọ̀nbá rẹ̀ ládàbọ̀ tí ó láwọn ọlọ́mọ kiri gbóró ọba ló túbà òsèmọ ọba tó wá lọ kí àwọn ìyàwó lé mọ́rẹ̀ lágbóolé ah! lọ́wọ́ gba túbà ẹnu o gba ìyàwó bọ̀ ọ̀dà ọ̀sẹ̀ wọn gbádùn onílé lọ ọtún padà lé jíjẹ ọlọ wájú romọ ní rádàbọ̀ tí o láì ta nkankan kọ́dà nkankan bọ́ọ̀lọ́ lálẹ́ òrìn àná kò ní ẹ̀ka tí ó ta ìwọ náà ọmọ ẹ tó gbé eh, igbá àwẹ̀. dédé mọ́gíríbì bọ́ọ̀lù ìbílẹ̀rè pé wé wọlé yìí wẹ̀tọ́ wẹ̀ láàdúgbò lọ sùkú àmọ̀túnmẹ̀ èwo tún ní tìrọ̀lẹ́ tó gbégbá rẹ̀ ó ń kiri ọjà lọ́nà o sì ń wòran nọ. náà jẹ́ o gbogbo wa o gbọ́ àwa tá a bímọ bó ṣe jẹ́ oore tọ́jẹ́ dùnú bẹ́ẹ̀ náà lọ jẹ́ tá a bá mójútó nǹkan wa pàápàá ọmọbìnrin léwu lọ́wọ́ ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa wa ní yọnu sí a àwa la kàn ya kínní ó dìbò ọba tó tẹ̀lé lánàá tí wọ́n wà ni wọ́n tó gbà wípé kí wọ́n fi gorodóòmù rẹ sikẹ́rẹ́tì wá mú ọkọ jẹ́tọ́kọ ọmọ yàgbẹ́ èyí wọ́n sọ pé kí wọ́n gba tiẹ̀ yahudi ò lè ọlọ́run lọ́sọ èmi kọ́ ọlọ́run wà látàrúdọ́ ankali yahudi wà lánà sọ́ra ọlọ́run láti yahudi àti nàṣọ́ra wọn ò lè yọ́nú àmì ó di jọ ọba tó tẹ̀lé lánàá wọn nítorí ọmọ kí yahudi lọ́tì ẹ̀ burú jù ṣé iye ti amẹ́ríkà ń jọmọ ìyá wọn lọ́lẹ́jù wọn ọ̀ka wa kéèyàn òwe tí ọba ti jẹ́ yahudi nínú púrótúkọ wọn wọn ọ̀ka wa kéèyàn o lè fa bọ́ọ̀mù mi kí yahudi ó dé kọ́ má bọ́ọ̀mù kó fi mú mi kò gbọ́dọ̀ ajaga ajaga ọmọ ìyá tiẹ̀ gẹ̀ wá lajá ajá dá lọ́dọ̀ wọn jù wọ́ lọ ẹ bá mọ̀ wọn. ọgbà pé àlàálì ni kó múyàwó tiẹ̀ kó kì mọ́lẹ̀ kó bá sùn torí bí ẹrú tó níyàwó lọ jẹ́ lọ́dọ̀ ẹ̀ ọ̀ràn ní kẹ́nìkan kó ọmọ wọn ta ọba jẹ lọ́wọ́ gan ọ̀ràn àpò kì gbogbo tí ń bẹ lọ́wọ́ yìí gbogbo ọ̀nà rìbá gbogbo báńkì táwọn kówó sì ní owó ń wọn. à ń yọ ọ́nà owó yín àwọn bàbá ńlá ń lówó wọn gbà pa àtiwá àtowó ẹ wọn gbà pa àfi tó ọba dé báńkì lónìí sìn tọba kó débẹ̀ lónìí sìn yahoo di tọba débẹ̀ lónìí sìn dúlù gbogbo tá a sì rà láyé yìí ni a ní pínbẹ ńlọdọ wọn a ní. torí náà ọ̀dọ̀ wọ̀ wá wọn ò lè gbá tí àtàtà tàbí ọba tó ń o le kò lè iná lè mi tí mo fi lélẹ̀ fún yín ọgbọ́dún méjì ní bẹ́nu Islam ọlọ́run ní lọ́nà iléyà àti kíni àti túnú. ọlọ́run lójú ọ̀nà mi lọ́nà wọ́lá ìtàbàtà àwa ahùn bàdà lẹ́bi já akamina làákì. ọlọ́run tí ànábì bá lọ ṣe èsì tẹ̀lé lànà wọn. tó ní gbogbo ọdún tó bá ti báyàn láyé náà lọ́dún. ndó fi ń jẹ gẹ́lẹ́jà àti abíniyà gan wá ti láyé náà lọ́dún. alábòsí ni ọba dọdún eégún tí wọ́n bá mú un dé tọ̀ jẹ́ alábòsí ni ọ́.

ọlọ́run lọ́nà mi tí mo ti fi hàn yìí ọlọ́run náà lọ́nà tọ́ ọba láwọn lọ́ tẹ̀lé ọjọ́ kan náà tó sọnù lọ́mọdé àsọnù. ọlọ́run ròyìn díẹ̀ á máa tẹ̀síwájú ọlọ́run ní kúlẹ̀ hàlùn nàbí òkun bíi sàrìmì dáàlì kàmá sóbàtà ní ìdàlá ọlọ́run ti fún inú rẹ̀ ní títí ẹ burú jù lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àwọn arankatáwọ̀ ọlọ́run sẹ́bilé wọ́kọ́dùbà aléhìn àtàwọn tá a bínú sí wọ́jà alamin umuli kíradàtà wàlẹ̀ khanazir ọlọ́run nù wọn lasọ dọ́bọ́ asọ wọn asọ wọn dẹ́lẹ́dẹ́ àwọn náà ni yahudi àti nasọ́ra ni lọ́ọ̀ láwọn ni wà abadàtà ọ̀húd àwọn tó jẹ pé abadàtà ọ̀húd ní ọ̀tọ́ náà ni wọ́n sìn. naanị ó ṣètò ọjà ẹ̀pọ̀lọpọ̀ ọgwọ inú gbogbo wọn tó ti ní ráwòrán forí balẹ̀ fún. mú ọlọ́run sí mu wa kò sí fọ́tò jésù láyé. ọkùnrin kan ló èbó tó plé róòlù jésù nínú eré tí wọ́n ṣe òní lo fọ́tò ẹ̀ látijọ́ yìí. forí kalẹ̀ fún kò jésù. ìwọ náà yóò yọ níjọ́ mi ó rí jésù gbà ọ́ọ̀rì ìwà náà máa wà fọ́tò nǹkan sí à ẹ tó yẹ máa káàánú láyé àwọn lórí wọn mọ̀nà ibi tẹ́ ń lọ. àlẹ́ àárọ̀ tẹ̀lé níjọ́ mi ò lè rí jésù oorun mà nínú ó ó ti fi lànà yìí ha tààfin tààfin hamẹ nípa sì kó ń tọ́jú ẹ mọ́ wọn ní ìlà wà nípa ìsábà sọ ti agán tó a tara ti agán tó sọ àwa gé tí ìsira wa jiná tó ṣùgbọ́n nítorí wípé ọjọ́ àsìkò tiẹn lèkúlè màkọ́ mi làwọn màkọ́ gbogbo àsìkò lọ́lọ́rọ̀ tá a sọ mẹ́ gbogbo ọ̀rọ̀ ló sì nígbà tí a sọ. torí náà ọlọ́run jẹ́ oṣù aláǹfààní o ọlọ́run gbàdúrà wa o yóò túbọ̀ sí ní mùsùlùmí tòótọ́ yóò sì sálẹ̀ ní tó dúró tọ́lọ́run tọkàntọkàn láàlì máa tọkàntọkàn taratara ọ̀la àti tóbi ọlọ́run tí wàá ṣe dààmú yọkà kó gbogbo tí kiri tí èèyàn sí tí ó tó lọ máa fi ṣe ń sí ìsìláàmù yìí ọlọ́run ní fi ẹni bá ń bẹ lọ́dọ̀ ẹ̀

ọ̀ngbà nàka àbíbò míì ó sì jẹ ẹ̀mú fún wa kódà kó jẹ́ pé nínú pákátá ahun tí títí yọrí náà ni ọlọ́run rẹ̀ ọlọ́run adúpẹ́ wọlé apá wa ń dúpẹ́ báyìí túnbọ̀ tó lànà wa ránṣẹ́ ẹ̀kẹ́ sí wa ránṣẹ́ ìbùkún sí wa tọba wa ń ṣe wa jálè máa fi jọ́sìn fún wa jálè máa fi jọ́sìn fún rí ọlọ́run jálè máa fi ṣe tiẹ̀ ọ̀la àti tóbi ọlọ́run orílẹ̀-èdè wa ọlọ́run orílẹ̀-èdè yìí má jẹ́ ó bàjẹ́ à ń tẹ́ darí wa ń bẹ̀ má darí wọn sí dáadáa ìpínlẹ̀ wa má jẹ́ ó dàrú à ń tẹ́ darí wa ń bẹ̀ darí wọn sí dáadáa ìjọba ìbílẹ̀ wa má jẹ́ ó dàrú ọlá àti tóbi rẹ ọlọ́run inú ìlú wa tẹ́lẹ̀ mọ̀táwà yìí ìlú náà má jẹ́ ó bàjẹ́ àwọn tọ́lọ́run sí lálákòóso ẹ̀ ọlọ́run bá ní máa dó tiwọn bẹ̀rẹ̀ lórí ẹni tí ń bẹ ń lù àti mùsùlùmí àti ẹni tí ì sí mùsùlùmí ọlọ́ba ni máa darí wọn sí ìtọ́dà ọlá àti tóbi ọlọ́run gbogbo gbèsè tí wọ́n máa gbé tí ó bìrì ọlọ́run mọ́jẹ́ wọ́n lè gbé o gbogbo tí wọ́n máa gbé lára tara wọn lára àdú yọjẹ́ tí wọ́n máa yọ ọlọ́run nínú ọlọ́run lágbára ẹ̀ a lè ṣe lọ́lọ́run ọlọ́run bá ní gbà á ọlọ́run yọ́nú sí a mọ́sí jùmọ̀ tó ní láti mọ̀ gbogbo ẹ̀ bàbá wa tọ́lọ́run sẹ́kù fún wa àwọn tó ti lọ́nu yín ọlọ́run bá ní kẹ́ o ọlọ́ba ní gbàgbọ́ wọn bẹ́ẹ̀ lórí gbogbo àwọn bàbá tájọ́ máa ń ṣèbádà láàyè yìí tí wọ́n ti lọ mo bá rántí bá rántí mo rántí bàbá mi nù lè kúta àjọ ń ṣèbádà láàyè yìí ni ọwọ́ akárí gbogbo àti ẹ̀rí bẹ́ẹ̀ ọlọ́run bá ní kẹ́wọ̀n ọlọ́run bá ní sàánú wọn ọlá àti tóbi ọlọ́run gbogbo ẹni tẹ wá sẹ́kù fún wa lọ dákun ìdàgbàyọwọ́kọ́wọ́ wọn fi sàdánwò fún yín o ìdàgbàyọwọ́kọ́wọ́ wọn fi sàdánwò fún yín ohun tó ṣe fún yín lóore táwa náà jẹ́ kan bẹ́ẹ̀ mọ́jọ́ ọbàjẹ́ ọlọ́run má jẹ́ ọba jẹ́ túbọ̀ jágbára yóò máa gbàlẹ́ a lórí jẹ́jẹ́ náà máa gbàlẹ́ iná lórí tọ̀rọ̀ bẹ̀rẹ̀ lálẹ́ jẹ́ fún àdìfẹ́ kọ́lọ́wọ́ káyín kú wọ́n ti káyín kú ọlọ́run ọlá àti tóbi ọlọ́run wá jẹ́kunlẹ̀ ẹ̀yìn ọjà ọdọ́dọ̀ gbọ ẹ̀yìn ìyá wa náà ọlọ́run bá ní ṣàánú yín àwọn tí wọ́n ti lọ́nu yín ní tí ó jìnnà màmá wa nínú ilé ọ̀dọ̀fin tó ṣẹ̀ lọ ọlọ́run bá ní kẹ́ wọn o ọlọ́run bá ní ṣàánú wa àti gbogbo àwọn tó ti lọ tẹ́jọ́ kú mùsùlùmí ọlọ́run bá ní wa gbogbo ẹ̀ padà sí abúrúmọ́jì ọtọ́ sí yẹn o gbogbo ẹ̀yin samari adin anu ọlọ́run máa bá yín gbé o ọlọ́run gbogbo àwọn wẹ́rẹ́ tá a wà lójú ọ̀nà ẹ̀kọ́ kéwú ìwé sí ọwọ́ ìyá sàṣeyọrí dáadáa anu ọlọ́run máa bẹ́ni kọ̀ọ̀kan wa gbé jimá tó ní má láti mọ fún wa subahana